ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa nations con special edition torí sùn tẹlifíṣàn gbé kalẹ̀ fún ìgbàládùn gbogbo wa ẹ̀yin náà ti rí bó ṣe rí bó ṣe ń jẹ ẹ wo àwọn abámọ̀dá yìí náà ẹ ṣe mm, tàjábà náà ni ìyẹn bọ̀dá amúnike ẹ emmanuel amúnike orílẹ̀-èdè tanzania àwọn tó ń bọ̀dá pé bọ̀dá ẹ ṣe é bí ẹ ti bẹ̀rẹ̀ ẹ ṣe é bí tẹ bá dé àìn àwa dúpẹ́ o jésù kọ lọ́fíìsì àwa dúpẹ́ o bọ̀dá amúnike ibi tẹ́ bá wà dé wọn fàlàbí padà sí. ẹyin orúkọ ẹ alright náà ẹ wo àmọ́ bọ̀dá ẹni kan náà kan náà fọ̀nà ta hàn o èdè orílẹ̀-èdè Egypt wọ́n ti fọ̀nà ta hàn akọ́nìmọ̀ọ́gbà wọn kódà orílẹ̀-èdè Uganda náà wọ́n ti fọ̀nà hàn ìta hàn akọ́nìmọ̀ọ́gbà gbàgbọ́dọ̀ orílẹ̀-èdè Morocco wọ́n ti fi ọ̀nà ta náà wọ́n ti fi hàn akọ́nìmọ̀ọ́gbà wọn àwọn mẹ́rẹ̀ẹ̀rin ṣá wọ́n ti ní ẹsẹ̀ o ibi tẹ́ bá ayé wa dé wọ́n ní gbogbo yín gbogbo yín ẹsẹ̀ àmọ̀gbà àmọ́ bọ̀dá múnike bọ́ta pé kíni ibi kan sàmùtí wa mm-hmm. ibi àtiwá àtipadà sí. àti wípé aláìmoore ni gbogbo àyàn tó fọ̀nà ta hàn àwọn akọ́nìmọ̀ọ́gb gbà wọn yẹn ah, eh, eh. mi wá tí lè sọ bí a ní ikọ̀ orílẹ̀-èdè nàìjíríà náà máa padà wá nínú aláìmoore o ṣe ṣe ìwọ sọ pé tó bá jẹ pé. torí wípé hmm. gbogbo àwọn akọ́nimọ̀ irú eh, Tanzania tá à ń sọ yìí. ẹni ẹ̀kan lèmi fẹ́ mu lọ tó bá gbẹrù Tanzania ló dúró lé bá gbà pẹ̀lú ẹ. òun náà mo kọ́ orílẹ̀-èdè Morocco orílẹ̀-èdè Egypt orílẹ̀-èdè Ghana. dẹ́ta kọ́kọ́ mi tó lè fi gbogbo wọn fi jálá ìmoore mm. torí wípé Egypt fúnra rẹ̀ mm. ah, kò já ní preliminary uh-huh. nínú àwọn skills tó di ẹ̀tún mú jáde ó jọ mí lójú wọn léèyàn kan ò gbà wẹ̀ mm. kí ni ọ̀sán àwọn tó kó tó fẹ́ play náà ná lọ́hùn ni èyí ah, ò ah. kò gbà wẹ̀ báwo èkó gbà wẹ̀ ń bo ẹyin ò sínú eré kínní akọ́nimọ̀gbá hmm. kò ṣe kò sí born to win hmm. lọ títí hmm. born to win and lose. àwọn tó ń àwọn tó ń ṣe àṣeyọrí lọ́wọ́lọ́wọ́ àìkọ́ ń ṣe pé àwọn àwọn náà kò yẹ pé àwọn lọ mú ní experience ju kò yẹ pé àwọn lọ mọ kíní yẹn gbá ju ó favour wọn ni táwa woru Tanzania yẹn láti thirty nine years ago lẹ́tí lórí ọ̀ṣẹ́ àti wá sí díje ìgbẹ̀yìn. Mm tẹ́ ẹ̀ pérégedé rí mhm. ẹ wá rí akọ́nimọ̀gbá tó gbópe yín pérégedé. látọ̀ tó tún wá jẹ́ látọ̀ ah, nàìjíríà látọ̀ orílẹ̀ nàìjíríà ìtorí pé wá débẹ̀ ìkọ́ wá yíwọ́ ó yẹ kọ́ mọ̀ pé àwọn náà ò tí ì lè ní full preparation ìgbáradì wọn ò tí ì lè tó náà. tó tún mú létí tọ́jú ojú àṣẹjú àwọn tó kọjú wọn ah, ah. àwọn kan ṣáà. ó yẹ káwọn gọdí ẹ̀ wò wípé irọ́ irọ́ àwọn ò tí ì lè múṣemúṣe wọn ò tí ì lè dá múṣemúṣe tó ṣé láwọn ọmọ thirty nine láti thirty nine years lọ́sẹ̀ lọ́ọ́ ti ń groom àwọn player ilẹ̀ ni. tẹ̀bí gbàtà mú ni kéde bẹ́ẹ̀ náà ló ṣe bẹ̀rẹ̀ sí ní wá wọn ìwọ iná lè ṣe ìwọ iná lè ṣe mélòó nínú wọn ló ń gbá bọ́ọ̀lù lókè òkun mm ilẹ̀ India ní ẹ̀rin ẹ̀gbẹ́ yín wọ́n bẹ̀ lọ sí pé wọ́n ti ń gbá bọ́ọ̀lù bọ́ọ̀lù India mélòó la wá ń rí wò bọ́ fi wọ gan síbẹ̀ wá di highest goal scorer lọ. ṣé ní India mi kó o ṣàti pẹ̀lú ẹ̀ máa lọ o. <laughs> alright now ẹ wo ẹ jàsáde mo ní kíákíákíá kó ṣe ìgbà kúrò nínú ètò ẹ jàsáde wò kankan ẹ jà wò lọ́dọ̀ tiẹ̀ ẹ torí ọ̀pọ̀lọpọ̀ náà ló ti sọ pé ẹ pápá ọlọ́wọ́ ẹ̀ mú wa. èwo nu wọn àìpé yìí ni àbí òzọ. àpè náà ni. okay o ṣe sọ ẹ ẹ ẹ ẹ ẹ Daniel Apeyi ẹ Daniel Apeyi wà á rí i pé ọ̀pọ̀lọpọ̀ rò pé ah, kí ló yẹ tó yẹ pé ẹ ẹ òun mọ̀ ìlọrin kí ló tó ń lo Ezenwa Ezenwa ló wà Ezenwa yìí ó sì ṣe jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tí bá ní pé kí n kó gba ọmọ first eleven super eagle fún ẹ lẹ́yìn talọmọ báwo lè máa ọmọ lẹ́yìn náà ní kíákíá àwọn tá a máa kojú ní alẹ́ pẹ̀lú ikọ̀ South Africa. èmi ò èmi ò ń to team hmm nǹkan tí mi ò fi ń to tíìmù ni wípé mi ò mọ̀gbà tó ń ṣègbáradì mi ò mẹni tẹ́sẹ̀ tí ń dùn mi ò mẹni tó ṣe lákàkì àti tí ò lákàkì ṣùgbọ́n lórí àwọn ọmọ yẹn kò gbọ́ ara gbogbo wọn ò lè yá ìkan máa yájú kan lọ ìkan máa yájú kan lọ ẹni tí ó ti mú pé tó mọ pé ní ojú tó fẹ́ jẹ ọlọ́wọ́ ẹ̀mú wa lálẹ́. sotiri àpé àpé ìdánilẹ̀ àpé ìyẹn náà ni màá ní mo rí ìdí tí mo fi rí ni wípé nígbà tí Uzoho wàá rí pé Uzoho ló keep qualifiers nígbà tá à lọ sí World Cup nígbà yẹn ó dà pé qualify ilé náà náà Ezenwa jàre ló keep qualifiers nígbà tá à ń lọ gbà yẹn hmm. màá dẹ̀ rí i pé ó gbìyànjú agbára ẹ̀ hmm. suddenly ni òzọ́ ọdẹ hmm. wọ́n tún eh, eh, eh. lo òzọ́ ọdẹ lọ́lọ́ òzọ́ ìpè ìgbà tó dẹ̀ tún yá ó tún yí tó òzọ́ ló dé kẹ́yìn Daniel Apeyi gan ṣáájú ẹ̀ ní òzọ́ náà la lò ní Russia òzọ́ náà la lò ní Russia but Ezenwa ló keep qualifier Russia òzọ́ ló keep ẹ̀ ní ó dẹ̀ tún yí yí ó yí biribiribiri ó padà yí sórí Apeyi ni àkọ́kọ́ mo lè sọ pé tactics ti Garden Troy lò hmm. tactics yẹn ó make sense hmm. ẹ̀kejì dẹ̀kẹ̀rẹ̀ ìpèníjà ló máa máa jẹ́ fún wọn láti lè mọ báwọn náà tún ṣe máa gbáradì hmm. ìfẹsẹ̀wọnsẹ̀ ilé tó bá kẹnu bẹ po ìsìkẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ mi tún máa bẹ̀rẹ̀ tó dẹ̀ sì sáté wípé. mo ń bọ̀ jẹ́ sáré jẹ́ gbùmọ̀ kankan ni pé torí ọ̀pọ̀lọpọ̀ ń wò pé mikelobi ọmọ kí n sọ wípé ó ṣe é kó n bẹ̀rẹ̀ mikelobi lálẹ́ against Moe Simon wípé ọmọ kí Moe Simon ìṣèwọ́sọ yẹn gbá bọ́ọ̀lù ẹ̀ kì í àti òun àti ẹ̀tẹ́ bọ̀ tọ́ba tí wọ́n ti rí bọ̀ báyìí àṣàlẹ̀ gbà ṣùgbọ́n tí Mike bá rí bọ̀ ó máa hold ó máa hold ẹ̀ àṣẹtù ìdí yóò ní pé experience ló lò wàá rí pé lọ́dọ̀ tèmi ti bá ní ọ̀dọ̀ tèmi máa ní kókó lo Ezewa nítorí pé Ezewa ní experience ju àpè lọ wàá rà àwọn bọ́ọ̀lù tó ń gba tó ń jábọ́ lọ́wọ́ àpè wàá rí pé àwọn òbí tó wọ pé ah kílò kílò wọ́n dẹ̀ ti padà yí orúkọ ẹ̀ kó àpè in the basket ṣùgbọ́n lọ́dọ̀ tèmi mi ò kún sí pé. ṣé torí ti South Africa nìkan ló um, Cameroon nìkan ló kíkù àpérò ṣe báskẹ̀tì. wá rí pé àwọn nǹkan tó tó. kò tí ì jẹ góò lẹ́yìn ti Cameroon. èzí wàtá gbìyànjú wá rí pé eh, eh, lọ́tàrí ọ̀dọ̀ àwọn defender ló fi di pé òun náà ní ìṣòro nígbà tó kí pẹ̀lú against Madagascar ṣùgbọ́n lọ́dọ̀ tèmi lálẹ́ èmi máa sọ wípé ká lo eh, Ezewa then láàrin yẹn mo ṣèrò pé kó sì lọ jẹ́ kí eh, Mikelobi kó jókòó èmi ò èmi kò lè sọ pé kó jẹ́ kí Mikelobi kó wá sórí pápá kó Simon Etebo Wilfred Ndidi àti eh, àti. kó tó wọn báyìí but tó bá tó wá sọ pé òun fẹ́ lo Mikelobi náà hmm. tó wá rí wípé first half wa ó máa ń lọ já ìdí ẹ̀ hmm. so that bí òun òpó ń lọ jábọ̀ èmi ò bá sọ wípé kó fi Mikelobi kó fi ṣe ìjayà ìyẹn lórí bench tó bá ti débi tó ti nílò làákàyè ẹ̀ hmm. torí àmọ́ ibi tí fẹsẹ̀ wọn kà South Africa náà ń lérí àwa méjèèjì la jọ ń lérí ìfẹsẹ̀wọnsẹ̀ lè padà lọ yọrí sí pé ẹ̀hún Cameroon lọ sí penalty àgbélẹ̀gbá sí goli hmm. irú ibẹ̀ yẹn ó lè wá introduce Mikel láti lè jẹ́ àwọn player yẹn hàn pípé irọ́ o penalty ó ṣúwọ̀ fún wa o báyìí máa ń gbàrí ẹ̀. ó dà ó dà ó dà áà ah, ah, ó mà ṣe àkókò ti lọ náà. àròjọ ah, muso lókun eh, ẹ mọ bínú ṣẹ́ẹ̀rì eh, lórí ètò yìí bá a ṣe máa a máa kẹnu ètò yìí a máa kẹnu ẹ̀bùrú ipò ẹ̀yẹn fún tòní lágbára ọlọ́run títí eh, ìgbà tá a tún máa fi pàdé sss jàmọ̀dá. ìgbà tá a bá máa fi pàdé yẹn náà nàìjíríà máa ti wà ní semi final ẹ o kò sí gírì kò ẹ ṣe àfọkànbalẹ̀ nàìjíríà máa ti wà ní semi final ńgbà yẹn a máa wojú kọ́ọ̀pù lọ́ọ̀kan yẹn kọ́ọ̀pù tá a fẹ́ wá gbé wálé ni o ṣùgbọ́n kó tó dìgbà yẹn jẹ́ ká ṣe jẹ́jẹ́ torí wípé jẹ́jẹ́ báyìí ní aládùn àárín aago ọwọ́ ẹ̀ ló ń pariwo ìyẹn túmọ̀ sí wípé jẹ́jẹ́ jẹ́jẹ́ òun náà ni ẹ jẹ́ àjọ fi jẹ́jẹ́ wo bọ́ọ̀lù tá a fẹ́ lọ wò kájọ fi pẹ̀lẹ́kùtù kájọ fi gbé orílẹ̀-èdè nàìjíríà ká fi gbélékè ní pẹ̀lú àdúrà ló ń jẹ́bẹ̀ o torí wípé àṣeyè báyìí lalákànṣepọ̀ tiẹ̀ àwa ń lọ fún sáà tèmi náà àtúpàdé tó bá di ní ọjọ́ jímọ̀ pẹ̀lú ògo lọ́wọ́ ọlọ́wọ́n ọba aláwùrà cousin fáfúnmi lórúkọ tèmi successful super striker táwọn èèyàn ń pè ní mr success bye for now ó dáa ẹ jẹ́ kí a máa fi ilé iṣẹ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọlọ́run ọba tó máa bẹ̀rẹ̀ ètò yìí tó sì máa parí láyọ̀ àtàláfíà ó dáa ẹ jẹ́ ká sáré ṣe báyìí náà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn ló wà nílẹ̀ tí Orísun tẹlifíṣàn ti gbé kalẹ̀ fún wa láti jẹ ó dáa kí nìkan tó máa ṣe láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti South Africa ní alẹ́ yìí ẹ máa tẹ àtẹ̀jíṣẹ́ yín báyìí bá ẹ bẹ̀rẹ̀ ẹ̀ báyìí bí mo yẹn sọ ó yẹ máa tẹ̀ sí ojú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tó wà lójú amóhùnmáwòrán yẹn ẹ máa tẹ̀ síbẹ̀ báyìí tó bá ti di aago mẹ́jọ gẹ́rẹ́gẹ́ báyìí a ò ní gba ìpè a ní ẹni kí ló máa ṣẹlẹ̀ láàrin orílẹ̀-èdè South Africa àti Nàìjíríà ẹ̀ta jẹjẹ tẹ ẹ bá wá débàjẹ́gẹ́ ilẹ̀ gbà á ẹ̀bùn ńlá tó pọ̀ ó wà ńlẹ̀ fún yín o ó ṣeé ṣe ká gbé yín àgọ́sórí ètò ìgbẹ́rẹ́gbẹ́ yìí lẹ́sẹ̀ kejì dẹ́ṣà lẹ́jọ́ wa nígbà táwa máa gba final ó dá o títí ọjọ́ Jímọ̀ táwa máa pàdé ní agbára Ọlọ́run di muzari bisata lórúkọ tèmi Ọlámilékan Dáramọ́lá HOD ẹ wò títí ìgbà náà lálẹ́ yìí ẹ sáré jẹun kẹtó lọ gbábọ́ kẹtó lọ bọ́ọ̀lù torí gbàgbé ẹ mọ̀ sí fi kanra mọ́ ìyàwó àti ọmọ ìyẹn nílé títí ìgbà táwa máa pàdé o bye bye.